ètò fún ìrọ̀rùn àwọn híhámọ́ ní Queensland ìròyìn ńlá àwùjọ wa ti ṣiṣẹ́ kárakára láti dín títànká àrùn COVID-19 ní Australia kù ìjọba Queensland ti tò ètò papọ̀ láti ran àwùjọ lọ́wọ́ àti padà sí àyè tí ó tọ́ ètò náà yóò tún ran dídẹ́kun títànká àrùn náà lọ́wọ́ ètò náà ni a pè ní òpópónà àwòrán ayé sí ìrọ̀rùn àwọn híhámọ́ ti Queensland tẹ ibí yìí láti rí ètò náà https colon slash slash www.qld.gov.au slash covid hyphen nineteen slash government hyphen actions slash roadmap hyphen two hyphen easing hyphen queensland hyphen restrictions. ètò náà yóò wáyé díẹ̀díẹ̀ ó jẹ́ ìpele mẹ́ta ìpele kìíní ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún oṣù èbìbí ọdún ogúnlénígba ìpele kejì ọjọ́ kejìlá oṣù ògùdù ọdún ogúnlénígba ìpele kẹta ọjọ́ kẹwàá oṣù agẹmọ ọdún ogúnlénígba ìpele kọ̀ọ̀kan ni a ó yẹ̀wò láti rí bóyá ó ń ṣiṣẹ́ dáadáa kí a tó bọ́ sí ìpele tí ó kàn fún àpẹẹrẹ tí títọ̀ká náà bá tẹ̀síwájú láti máa kéré ní ìpele kìíní a lè lọ sí ìpele kejì ìpele kìíní láti ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún oṣù èbìbí ọdún ogúnlénígba o lè ní tó àlejò márùn ní ilé rẹ pàdé èèyàn tí ó tó mẹ́wàá níbi ìpéjọpọ̀ èrò fún àpẹẹrẹ orí pápá ìṣeré fún ìsinmi ní tó ogún ènìyàn níbi ìsìnkú ti abẹ́lé ní tó ọgbọ̀n ènìyàn níbi ìsìnkú títa gbangba rin ìrìn àjò tí ó tó àádọ́jọ ìbùsọ̀ láti ilé rẹ ṣùgbọ́n o kò lè sùn mọ́jú ó ṣe pàtàkì fún gbogbo wa láti tẹ̀síwájú àti dín títọ̀ka àrùn náà kù láti tẹ̀síwájú àti dín títọ̀ka àrùn náà kù o ti nílò àti máa fọ ọwọ́ rẹ pẹ̀lú ọṣẹ àti omi tàbí ọṣẹ apakòkòrò ọwọ́. Bo ikọ́ àti sísìn rẹ pẹ̀lú ìgúnpá tàbí ìwé àsopọ̀ ìnumú. Sọ ìwé àsopọ̀ ìnumú náà nù sínú ibi ìdàtọ̀tí sí. Yàgò fún àti máa fọwọ́ kan ojú, imú àti ẹnu rẹ. Yàgò fún ìdìmọ́ra ẹni, ìfẹnukonu àti ìbọnilọ́wọ́. Jẹ́ kí ìwọ̀n bàtà ẹsẹ̀ kan àti ààbọ̀ wà láàrin ìwọ àti ẹlòmíràn ó kéré tán ìwọ̀n ọwọ́ méjì dúró sílé tí o bá ń ṣe àìsàn ṣe àyẹ̀wò fún covid-19 tí o bá ní ibà ikọ́ ọ̀fun dídùn àti ìsúnkì ẹ̀mí gbìyànjú àti gba ohun èlò elétò ti ààbò covid-19 ohun èlò elétò ààbò covid-19 ṣe ìrànwọ́ àti pa èèyàn mọ́ ó ń ṣe ìrànwọ́ fún wíwá àwọn tí ó ní àrùn covid-19 rí ní kíákíá ṣé o ní ìbéèrè? o lè rí ìdáhùn nínú àwọn ìbéèrè tí a ń bi ní lemọ́lemọ́ https colon slash slash www dot covid nineteen dot qld dot gov dot au slash data slash assets slash pdf file slash zero zero one nine slash one two seven two three four slash easing hyphen restrictions qa dot pdf jọ̀wọ́ tẹ ìwé ìránṣẹ́ tí orí ẹ̀rọ ayélujára tí o bá ní ìbéèrè ní access capacity at elf dot qld dot gov dot au dúró sílé tí ara rẹ kò bá yá fọwọ́ rẹ lóòrèkóòrè bo ikọ́ àti sísìn rẹ fààyè ìwọ̀n bàtà kan ààbọ̀ sáàárín ìwọ àti ẹlòmíràn yàgò fún fífọwọ́ kan ojú rẹ dáàbò bo ara rẹ àti àwọn tí ó súnmọ́ ọ.